ojúmọ́ aláyọ̀ tó mọ́ gbogbo wa lónìí kò ní kó sàn wá sówó kó sàn wá sáyọ̀ kó sàn wá sí àìkú tí í ṣe baálé ọrọ̀ kárí bá ti ṣe kárọ̀nà gbégbà kárí jẹ kárí mu kárí lò kárí ná gbogbo lílọ bíbọ̀ wa lọ́sẹ̀ kó já sọpẹ́ láṣẹ ìdùà ẹ jẹ́ àwọn nǹkan fìdílé ká wá bẹ̀rẹ̀ iṣẹ́ tòní ní pẹrẹu mo lérò pé gbogbo wa la ti jókòó ní ìdánilẹ́kọ̀ọ́ tí ó kọjá mo jẹ́ kí ó yé wa wípé a máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa mo sì sọ fún wa nígbà náà wípé àṣà ìsọmọlórúkọ òun la fẹ́ ṣe lọ́jọ́ lónìí ẹ má gbàgbé wípé a ti jíròrò lórí àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá àti ìgbéyàwó ayé òde òní ní kúkúrú ìyàwó ti lọ sílé ọkọ ẹ̀ ìyàwó sì ti lóyún ìyàwó ti bímọ ní báyìí à ń tẹ̀síwájú lórí àṣà ìsọmọlórúkọ àṣà ìsọmọlórúkọ ó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá ìdí nìyí tí wọ́n yan fi máa ń pàwọ́ pé pé kí ọmọ má bàa dáràn ni wọ́n fi ń sọ ọ́ lórúkọ ṣóyè wá ń sìn Yorùbá gbàgbọ́ wípé kí ọmọ má bàa dáràn ni ó ṣe ń ṣe kí ni o ni ó ṣe ń lórúkọ tí Bọ́lá bá hùwà kan tí ò tọ́ láwùjọ wọn ò lè lọ mú Jídé pé Jídé ló hùwà tí ò dáa ṣóyè wá ń sìn ìyẹn ló fà á tó fi jẹ́ wípé Yorùbá wọ́n mú àṣà ìsọlọmórúkọ wọ́n mú ní wọ́n mú ní ọ̀kúnkúndùn torí wípé wọn ò fẹ́ pàápàá ní ìdílé kan wọn ò fẹ́ kí àwọn ìdílé àwọn ní ìdílé lóríṣiríṣi kò sẹ́ni tó fẹ́ ní kò sẹ́ni tó fẹ́ gbọ́ wípé ẹ wípé à ìdílé lágbájá ọmọ ọmọ ọmọ lágbájá ló ń jalè àbí ọmọ lágbájá ló ń hùwà kan tó jẹ́ pé kò tọ́ ló ń hùwà jàgídíjàgan ṣóyè wá ń sìn wọ́n wọ́n fi ọ̀rọ̀ orúkọ wọn ò fi orúkọ ìdílé wọn wọn ò fi ṣe wọn ò fi ṣe nǹkan tó yẹ pé èèyàn fi máa máa ṣeré rárá ṣóyè wá ń sìn yẹn ló fi jẹ́ wípé wọ́n máa ń sọ yìí pé rántí ọmọ ẹni tí ìwọ ṣe rántí ilé tó ti jáde máa hùwà tí ò tọ́ láwùjọ nítorí wípé ìdílé kan ló ti wá ṣó wá ń sìn ìyẹn ni wọ́n fi máa ń jẹ́ wípé olúkálukú máa ń bá ọmọ ẹ̀ pé má dojú tì mí o rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o rántí ilé tó ti jáde wá ṣó wá ń sìn. láì fọ̀rọ̀gùn ní ilẹ̀ Yorùbá ọjọ́ keje tí wọ́n bá bí ọmọbìnrin ni wọ́n máa ń sọ lórúkọ ṣó wá ń sìn mo sọ fún wa wípé ní ayé àtijọ́ ọjọ́ keje tí wọ́n bá bí ọmọbìnrin ni wọ́n máa ń ṣe kí ni o ni wọ́n máa ń sọ lórúkọ nígbà tí ti ọkùnrin jẹ́ ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹsàn-án tí wọ́n bá bí ọmọkùnrin ní ilẹ̀ Yorùbá ni wọ́n ọjọ́ kẹsàn-án ni wọ́n máa ń sọ lórúkọ ṣóyè wá ń sìn mo má gbàgbé pé mo sọ wípé ọjọ́ keje ni wọ́n máa ń sọ ọmọbìnrin lórúkọ ní ayé àtijọ́ ní ilẹ̀ Yorùbá nígbà tí wọ́n máa ń sọ ọmọkùnrin ní orúkọ ní ọjọ́ kẹsàn-án ṣùgbọ́n a mọ̀ wípé yàtọ̀ sí pé wọ́n bí ọmọkùnrin wọ́n bí ọmọbìnrin wọ́n tún lè bí ìbejì ìyá ọmọ lè bí ìbejì ọjọ́ kẹjọ ni wọ́n máa ń sọ ìbejì lórúkọ ṣóyè wá ń sìn ọjọ́ kẹjọ má gbàgbé o ọjọ́ keje ni wọ́n máa ń sọ ọmọbìnrin lórúkọ ní ayé àtijọ́ ọjọ́ kẹsàn-án ni wọ́n máa ń sọ ọmọkùnrin lórúkọ ní ayé àtijọ́ ìbejì ọjọ́ kẹjọ ṣóyè wá ń sìn ṣùgbọ́n ní ayé òde òní ọjọ́ kẹjọ tí wọ́n bá bí ọmọkùnrin tí wọ́n bá bí ọmọ yálà ọmọkùnrin ni tàbí ọmọbìnrin ọjọ́ kẹjọ yẹn gangan ni wọ́n máa sọ lórúkọ ṣóyè wá ń sìn wọ́n ń sọ ní pé bóyá ọjọ́ keje mọ́ àbí ọjọ́ kẹsàn-án ṣóyè wá ń sìn bí kò ṣe wípé wọ́n wá jíròrò pé ìgbà wo làwọn lè máa sọ ọmọ lórúkọ wọn pinnu pé ọjọ́ kẹjọ tí wọ́n bá bí ọmọ yálà ọkùnrin tàbí ọmọbìnrin ni wọ́n yóò máa ṣe kíni ni wọ́n yóò máa ṣe ìkómọjáde ẹ̀. ní ọjọ́ ìsọmọlórúkọ yìí gbogbo nǹkan tí ẹnu ń jẹ àti tí ẹnu mu òun ni àwọn òbí ọmọ òbí ìkókó yìí yóò ṣe kí ni yóò pèsè fún jíjẹ àti mímu àwọn tí ó bá wọn tó bá wá síbi ìkómọjáde tí ó yẹ wá ń sìn ọjọ́ tí ọjọ́ gbogbo alamọ̀ yìí pé tí wọ́n bá ń ṣe ìkómọjáde mo lérò wípé gbogbo aláti láti lọ síbi tí wọ́n ti ń ṣe ìkómọjáde rí a sì rí wípé ọjọ́ nígbà tí wọ́n bá ń ṣe ìkómọjáde wọn kàn wọn kàn ní sọ pé kọ́kàn sọmọ lórúkọ gbogbo nǹkan tẹ́nu ń jẹ àti tí ẹnu ń mu òun ni àwọn òbí ọmọ ọmọ òbí ìkókó ṣe máa ṣe kíni ló máa pèsè fún àwọn tí ó ṣe kíni o tí ó wá bá wọn wá síbi ìkómọjáde àwọn bíi ìrẹsì iyán ọbẹ̀ ẹ̀fọ́ ọbẹ̀ ewédú ọbẹ̀ ilá ṣóyé wa ń sìn àwọn ọtí ẹlẹ́rìndòdò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣóyé wa ń sìn yàtọ̀ sí àwọn nǹkan tí ẹnu jẹ àti tí ẹnu mu ó ní àwọn èròjà kan pàtó tó jẹ́ wípé kàn ń pa tó jẹ́ wípé kò ṣeé má ní ni tó jẹ́ wípé nígbà tí wọ́n bá ń sọmọ lórúkọ òun ni àwọn òun ni wọ́n máa mú ní ọlọ́kan òjọ̀kan láti ṣe kíni láti fi ṣàdúrà fún ọmọ tuntun àwọn èròjà ìsọmọlórúkọ yẹn ni àwọn ni bíi omi oyin iyọ̀ ṣúgà ìrèké àádùn ọtí orógbó atare àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣóyè wá ń sìn wọ́n á máa mú àwọn nǹkan yẹn ní ọlọ́kan òjọ̀kan láti fi ṣe kíni láti fi ṣàdúrà fún ọmọ tuntun a ó tẹ̀síwájú láìpẹ́ bí àpẹẹrẹ gbogbo wa la mọ̀ wípé oyin ṣúgà àti iyọ̀ wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń dùn ní wọ́n á kan sí ẹnu ọmọ tuntun yìí wọ́n á sọ wípé ayé àládùn wípé nǹkan bí ayọ̀ bí ayọ̀ kò ní kúrò nínú ayé ọmọ tuntun yìí ṣóyè wá ń sìn lẹ́yìn náà wọ́n á tún mú kíni wọ́n á tún mú èròjà mìíràn bíi ọtí wọ́n á sọ pé ọtí kìí tí ọtí kìí tẹ́ pé ìwọ ọmọ yìí o ipa ayé ẹ̀ kò ní díbàjẹ́ pé gbogbo ibikíbi tó bá ń dé lórílẹ̀‐èdè alàyè pé kò ní tẹ́ ń bẹ̀ ṣóyè wá ń sìn ẹja náà wọ́n á tún mú ẹja wọ́n á fi ṣe kíni wọ́n á fi gbàdúrà fún ọmọ tuntun yìí sọ pé ìwọ ọmọ ìwọ ọmọ yìí pé orí ni ẹja fi ń labú o pé gbogbo nǹkan tí ó bá jẹ́ bí wàhálà pé kò ní rí wàhálà ipò tó bá tiẹ̀ wá jẹ́ bẹ̀ pé ọlọ́run olódùmarè pé ọba òkè á máa ṣe kíni á máa kó ọmọ á máa kó ọmọ náà yọ nínú gbogbo làkàṣìgbò ayé ṣóyè wá ń sìn bákan náà wọ́n á tún mú orógbó wọ́n á fi ṣe kíni wọ́n á fi ṣàdúrà fún ọmọ tuntun yìí pé ọmọ yẹn ń kọ́ ọ pé àgbo àtọ̀ ìyẹn túmọ̀ sí wípé á dàgbà á darúgbó bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe máa mú gbogbo àwọn nǹkan èròjà láti fi ṣàdúrà fún ohun tuntun tuntun tí à ń ṣe ìkómọ jáde títí wọ́n fi máa gbàdúrà fún tán ṣóyé wá ń sìn lẹ́yìn gbogbo nǹkan wọ̀nyí wọ́n tún máa ń ṣe nǹkan kan wọ́n á tún gbé àwo tútù tí omi àwo tí omi tútù wà náà wọ́n á gbé kalẹ̀ ṣóyè wá ń sìn àwọn ẹbí lọ́lọ́kan ọ̀jọ̀kan wọ́n á máa gbé ọmọ tuntun yẹn wọ́n á máa ṣàdúrà fún wọ́n á tún sọ ní orúkọ tí wọ́n fẹ́ ṣóyè wá ń sìn bó bá ṣe ń ṣèyẹn inú omi tí wọ́n gbé kalẹ̀ yẹn omi tútù tó wà nínú àwo yẹn wọ́n máa ju omi wọ́n máa ju owó sínú ẹ̀ tó yẹ wá sìn ṣùgbọ́n lẹ́yìn gbogbo ẹ̀ ọmọ tuntun yẹn òun ló ṣe kí ni òun ló ní owó tí wọ́n fi sínú àwọn eh, tí wọ́n fi sínú àwo tó yẹ wá sìn. lẹ́yìn tí a bá sọ ọmọ tuntun lórúkọ tán baálé ilé yóò ṣe kí ni yóò ṣe àdúrà fún ọmọ tuntun náà lẹ́yìn èyí gbogbo àwọn nǹkan tí ẹnu jẹ àti tí ẹnu mu tí àwọn òbí ọmọ ti pèsè sílẹ̀ wọn yóò gbé jáde ṣòye wá ń sìn láti ṣe kíni láti fún àwọn tí ó wá síbi ìkómọjáde yìí. Ní ayé àtijọ́ ní ilẹ̀ Yorùbá, orúkọ ìdílé ni wọ́n máa ń sọ ọmọ tuntun. Bí àpẹẹrẹ, ìdílé Ọlá. Tó bá jẹ́ pé ìdílé Ọlá ni ọmọ yẹn ti wá wá ní, wọ́n á pè é ní Ọláwálé, Ọlájídé, Ọládàpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé ó yé wa ń sìn? Tó bá sì jẹ́ pé ìdílé Ògún, á pè é ní Ògúndáre, Ògúndélé, Ògúndìpẹ̀, Ògúntádé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣóyé wá sì tó bá sì jẹ́ pé ìdílé àyàn gbogbo wa tí wọ́n pè ní àyàn àwọn ìran tó máa ń lu ìlù tó ń fi ṣe tó ń fi ṣe iṣẹ́ ṣe ṣóyé wá sì tó bá jẹ́ pé ìdílé àyàn ni wọ́n á pe ọmọ yẹn ní wọ́n á sọ ní Àyànwálé, Àyàntúnjí, Àyànyẹmí, ṣóyé wá sì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Báyìí la rí mọ ní iṣẹ́ tòní. Èyí tó kù tó tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ nígbà tí a ó máa tẹ̀síwájú lórí ẹ̀kọ́ wa. Kí ó tó dìgbà náà mo, mo gbà wá ní ìmọ̀ràn wípé ẹ jẹ́ ká rántí gbogbo bí ìlú ṣe rí wípé ká ṣe kíni o, ká máa fi aṣọ ìbòmú ká fi máa bo imú wa. Tá bá sì rí ẹni tí ó ń wúkọ́ ní agbègbè wa, ká ṣe ni ká ya tètè sún sẹ́yìn. Ṣé ó yé wa nsìn? Ká sì rí dájú wípé à ń fọwọ́ wa ní ìgbà gbogbo torí pé ìmọ́tótó ó ṣe kíni, òun ni, òun ló ń borí ààrùn gbogbo. Ṣé ó yé wa Ire o.